wàhálà wàhálà wàhálà àgùbà ní pọtébù ọmọ lálọmí asia slim kò gbọ́ kankan ẹ̀ka of africa anikuleti eh, young fella ogun kiu isẹ́rẹ́tì come i hear say you dey insult Fela Kuti family uh, you wey be say you and your family una still dey alive una no blow again ah.